bú Muyideen níbí báyìí gbogbo lẹ ti rí mi tí mo bú Muyideen èmi ò bú Muyideen mi dẹ̀ bá Gabriel o yìnbọn àwọn méjèèjì o mò ń plé nǹkan tó ṣẹlẹ̀ bí ni mi ò rí mi ẹ̀fà mi ò ké mi ò lè bú Muyideen mi ò lè bá gbà mi ò lè bú mi ò lè bá Àgbàlá Gabriel. mi yẹn ò rí owó kankan nínú àkáǹtì ẹ̀ láti ìgbà tí mr kẹ́hìndé yẹn ta ti sẹ́ndì account number. kí ló wá bí pé wọ́n wá ẹni yìí bẹ́ẹ̀ ló bá rí. ẹ ṣe mo dúpẹ́ màá ṣàlàyé ètò ìṣokùnfà ètí lóòtù fi ń sọ ń sọ aburú nípa mi láti fi róòpù mi lójú àwọn lójú lójú aráyé lójú ní sójà bíà so ntẹ́mi rí láàrin yẹn ni wípé ó láti jẹ́ wípé. Kọ́lá Olóòtú ti gba owó kan lọ́wọ́ Mr. Kẹ́hìndé owó tí Kọ́lá Olóòtú gbà lọ́wọ́ Mr. Kẹ́hìndé yẹn ni Kọ́lá Olóòtú fi yúròpù mi lákọ̀ọ́kọ́ tí wọ́n fi lọ mímíkì ohùn mi tí wọ́n sọ wípé èmi mo gba five million lọ́wọ́ Mr. Kẹ́hìndé. ok ibi tí mímíkì ti jáde lélẹ́yìí pé wọ́n ní pé ó ní ẹ̀jẹ̀ ká padà sẹ́yìn kẹ́ ẹ kó yé gbogbo wa. gba owó kan lọ́wọ́ Mr. Kẹ́hìndé owó tí Kọ́lá Olóòtú gbà lọ́wọ́ Mr. Kẹ́hìndé yẹn ni Kọ́lá Olóòtú fi yúròpù mi lákọ̀ọ́kọ́ tí wọ́n fi lọ mímíkì ohùn mi tí wọ́n sọ wípé èmi mo gba five million lọ́wọ́ Mr. Kẹ́hìndé ẹ̀ alájà kan ó fẹ́ lọ mẹ́kà ó ṣe gbá kan nǹkan kàkà bí lóògùn tí mo fi jáde sí mo tó ṣọ́ṣà nígbà tí mo ṣe láti mú. ẹ ṣé alájà kan promise kò fẹ́ rẹ lọ mọ́ta. alájà kan kò promise mi kò fẹ́ rẹ mi mẹ́ta. náà ẹ máa gbọ́ náà alájà kan kò promise yìí. alájà kan kò promise. ẹ gbọ́ kọ́ ọ̀kẹ́rì lọ́wọ́ pé à ah, alájà àgbàjà wọ́n yóò fẹ́ rẹ lọ mọ́ta. mi ìgbà kọ̀ọ̀kan kan rí pé alájà kan kọ́ ọ̀rọ̀ mi mẹ́ta ẹ ẹ rìsífù aṣọ kankan rí. mi ì gba aṣọ kankan lọ́wọ́ ẹni bọ́dì mi ì gba aṣọ kankan lọ́wọ́ àlàájá kankan. so now lẹ́yìn wá gbà yẹn kò sí nǹkan tó ń jọmọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ. kò sí nǹkan kan tó ń jọmọ́ gbogbo ọ̀rọ̀ tí kọ́ni olóòtú sọ. ẹ àárí ìrí sọ lásán ní gbogbo ọ̀rọ̀ tí kọ́ni olóòtú sọ. níta bá bí irú kẹ́ ẹ dá o. yẹ́sà. torí pé kì í ṣe ẹ̀yin òtẹ́tẹ́ sọ̀rọ̀ lẹ́ ń gbọ́ ara yín. bẹ́ẹ̀ ni sà àwọn àgbáyé wọn ń gbọ́ yín báyìí owó kíbi tá a ti ń sọ èdè Yorùbá tí a ti gbọ́ èdè Yorùbá yé tí a ti ń gbọ́ yín so now if you are just joining my show láti àná ni mo ti ń ṣe eh, ọ̀rọ̀ wọn tó bá yẹ pé o ṣẹ̀ṣẹ̀ ń join mi ni mi ò sọpọ́ọ̀tì alàgbà Gabriel mi ò sọpọ́ọ̀tì Muyideen nǹkan tó ń sọ làwa ń play lórí bíbáyìí and mi o ní mi o support any one of them mi o bu Muideen bẹ́ẹ̀ Mohbad rẹ̀ the two supporter are here please ẹ má bu anybody kò dẹ̀ comment kọ́mẹ́ǹtì mo le má rí because mo ń concentrate lori kinní yẹn mi ò ń ka kọ́mẹ́ǹtì lọ etí síbẹ̀ yẹn mọ́ ṣó ti yẹ mi ò rí mi gan ṣó mi ò support àwọn méjèèjì mi o dẹ̀ bu mi ò dẹ̀ fàyè sílẹ̀ for anybody kó bu idin bẹ́ẹ̀ mo fàyè sílẹ̀ for anybody kó bá Alàgbà Gabriel lórí platform mi ẹ má bu ohun méjèèjì let's listen and learn ni mi ò bí tán bọ̀rọ̀ wọn dé à sí ń bẹ nǹkan tó wà lórí ayélujára ṣó ti yẹ yín òun là ń play bíbà àti play ti bàbá Kọ́lá Olótù nǹkan tó fi mú tó gbé bàbá Kọ́lá Olótù lọ sí nǹkan tó mú gbé bàbá Kọ́lá Olótù lọ sí woman rights òun là ń play àti play nǹkan tí bàbá bá sọ síwájú àwa ń play ti mú ìdí nì náà kò sí anybody wọn tí mo tí mo àti ikọ́ tó ṣe àti tí ò da ọwọ́ wọn ló wà ṣòtìyẹ àwa ń play ẹ̀ lórí bí ni mi ò support anybody ṣòtìyẹ yín so mi ò lẹ̀lẹ̀ mi ò anybody tó oníkàlùkù dédé wà lórí bíbá àwọn supporter amúyẹ̀wòdìyẹ wà ń bí àwọn supporter àgbàlá wà ń bí tíìmù a àwọn àfa wà ń bí tíìmù b àfa wà ń bí bá so eh, I am not supporting either ìwọ tó bá ti wá bíbá ẹ̀ tí kọ́mẹ́ǹtì ò bá tẹ̀mí gan lọ́rùn mò ń dìlì tiẹ̀ ni because àná ẹni pay everybody we cruise lọ ni èní again let's do cruise like that tó ti yé yín so ẹni tó bá support anybody kẹ́ni yẹn lọ support ẹ̀ lórí platform ẹ̀ not bíbà káàkọ́ play nǹkan tí wọ́n sọ ni àwọn kan míì tí mo rí tó ń sọ mo ń delete àwọn míì ìgbọ́n tó bá mọ̀ pé mo ti delete message yẹn mo ń rí pé nǹkan míì ẹlòmíì ẹ má jẹ́ kí a gbé team a team b wá sí bíbà kò kí ń kò kí ń look well kò kí ń lọ straight ṣó ti yé yín àwọn máa bú ẹni tó bá jẹ̀bi o ẹ má bẹni tó bá jẹ̀bi ṣó ti yé yín tẹ bá bú ẹni ẹ mọ̀ pé team a wà níbi team b wà níbi team c wà níbi mi ò support anyone à ń play nǹkan tó ṣẹlẹ̀ lánàá sí èní ṣó ti yé yín òun là ń play èmi ń play ẹ̀ ni mo wà responsible fún yẹn ṣùgbọ́n comment section èmi ti bá rí i pé kò tẹ́ yín lọ́rùn àbí èmi gangan mo máa delete ẹ̀ ni ṣe ti gbọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jèbù rẹ ẹ jẹ́ ká concentrate lórí nǹkan tá à ń ṣe ṣe ti gbọ́. Robot discussion not fight bẹ́ẹ̀ o. kò sí kankan tó jẹ́ òdodo ń bẹ̀. kò sí kankan tó jẹ́ òdodo ń bẹ̀. ṣé ẹ mọ orúkọ mi lẹ́wà ní sọ. bẹ́ẹ̀ni sà. orúkọ mi lẹ́wà ní ọ́fíìsì human rights. bẹ́ẹ̀ni sà. táà ń pè ní the focal point human rights initiative. bẹ́ẹ̀ni sà. táà mọ̀ sí voices for the voiceless. so now tábà wà lọ wádìí kọ́ tábà ní pé lóòótọ́ gbogbo àwọn nǹkan tó sọ yìí torí pé àwa náà máa wádìí àwa àgbẹ̀ chief kọ́lọ́ olóòtú àwa wádìí àwa verify even tá a bá ní nọ́mbà mr kẹ́hìndé yẹn àwa náà máa verify sẹ́ẹ̀tì sẹ́ẹ̀dì owó yẹn àkáǹtì owó náà sẹ́ẹ̀dì owó yẹn sí àwa gẹ́gẹ́ ní interest nínú kéèsì yìí so a ní di proof of payment náà fi sanwó sákàǹtì yẹn àti amount wọn sẹ́ẹ̀dì sí orí àkáǹtì yìí because àkàndé wà ní inú ìlú tí àwọn èèyàn kàn máa mi sí di gbogbo èèyàn náà mama abala ìbéèrè tí mo fẹ́ bi nígbà tí ẹ wá sí ibà ẹni ẹ tó jẹ́ ẹ̀gbọ́n ẹni ti pé ó dákú lẹ́ẹ̀mẹ́ta àbí ó láti gbà ẹ̀sọ́ ẹ̀sọ́ tó ń bẹ̀rẹ̀ sọ. àdàpọ̀ òun ló ti pè mí títí dákú pé kó òun má dàrá àwọn ọmọ ti ń wá ń kí o bẹ́ẹ̀ sì ni síìmù tẹ̀lé yìí tó tí ń lò láti àgbàdo. ṣé irú mr boykin. ní torí pé kò ní fóònù lọ́wọ́ ó kì bọnú sẹ́ẹ̀tì ẹni yẹn ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ìní brakande fi rí síìmù yẹn pé. síìmù náà ni wọ́n fi sẹ́ǹdì àkáńtì nàmbà sí brakande. àtìgbà dáṣì ti lo síìmù yẹn dájú fi lò ó ó ti yọ́pọ̀ lórí sẹ́ẹ̀tì ọ̀dà rẹ̀ síìmù gan

ẹtísàlákà rẹ and so on and so forth so gbogbo wọn yẹn so wọn wọn ní rẹkọọdù lọ́wọ́ torí pé eléyìí afẹ́wo kí gẹ́gẹ́ ni ó jẹ́ òdodo tó ti yé nítorí bá jẹ́ òdodo ni àwa ọ̀dẹ̀ fi hàn aráyé now mr amúlẹ̀dẹ̀ ti jẹ́ kó yé wa pé ẹgbẹ́ wọn yẹ kò rí ẹ ní àlá orí ẹ yẹn kó lé wa pé kò rí lóòótọ́ sẹ́ni yẹn ẹsẹ́ tí a lè rí ni. a lè rí tẹ̀gbá wò sí yẹn lẹ́tà ẹ bá ọmọ ẹ̀rín yẹn wá àwa náà bẹ́ẹ̀ rí ló ṣe tó ó bá jẹ́ wọ́n pé ká pé ṣì kọ́lọ́ olóòtú pé ẹ̀ńtẹ́ yẹn wà wájú bá rí àwa sì ẹgbẹ́ wá mílíọ̀nù tí ẹlẹ́fẹ́ kódà lẹ̀ ẹ̀ prọ́rẹ́jì tó ti yé láì kó wá lóyún ọlẹ àwa náà lè fi ilẹ̀ o tó ti yé purpose yẹn fẹ́ rí wà fẹ́ mọ̀ tó ti yé tó kò jù báyẹn lọ orúkọ tèmi tí mò ń sọ̀rọ̀ ni ọmọrin ayọ̀bámi tí mo jẹ́. yes eh, woman rights kìíní ni àpilẹ̀ yẹn tí mo dẹ̀ rò pé bí ṣe ń pilẹ̀ ẹ̀yìn èèyàn ẹ lè wá pè wọlé sìn ẹ̀ ń tẹ̀lé wa ká lọ mímíkì ni ló fà wàhálà so nǹkan tí wọ́n ní nǹkan tí mímí kí dẹ̀ ṣe pa wàhálà ni pé. hello hello àti wà ń bí padà òye mo wà ń bí. ó dàbẹ̀ ni pé kinní kan tí mo get to understand about Muyideen ni pé bí a kì í sọ pé bí a kò gbóyìnbó pé ó misuse the word mimic bí a kò mọ mí nìyẹn. dàbẹ̀ pé yes because bí ìgbà tó jẹ́ pé bóyá ó ní nǹkan tó fẹ́ lò bóyá ó fẹ́ sọ pé bóyá kúkú sọ pé bóyá wọ́n pa irọ́ mọ́ òun ni. You understand that kind of a thing? Because that the war mimic yẹn bóyá Àgbàlá Gabriel ló dẹ̀ ti ń gbà àwọn English kéékèèké kéékèèké kéékèèké wọ̀nyẹn because it is that means somebody photocopying you. Yes. Because Gbémi náà ṣe understand bẹ́ẹ̀ Somebody acting you please ẹ ẹ má bínú màá ẹ dúró ẹ jọ nítorí ọlọ́ọ̀wọ́ tó bá lẹ́yìn any other comment ń please just try and pack well ẹ má ẹ ń búyàn ẹ ń búra yín látàárọ̀ mo ò lè máa ka comment mi ò ní ojú comment ẹ jọ nítorí ọlọ́run ẹ jọ nítorí ọlọ́run ẹ jọ nítorí ọlọ́run so ìwọ tí ẹ jọ torí ọlọ́run ẹ rest àbúyàn lórí bíbà ẹ jọ nítorí ọlọ́run ok ok sir. kọ̀mẹ̀títọ̀ ẹ máa ẹ má wọ emotional gba ọ̀rọ̀ ọlọ́rọ̀ náà. Ah, mi mọ o bá ti sọ fún wọn. kì í sọ̀rọ̀ ẹbí yín náà. Ah. àbí bí Àgbàlá Gabriel bá lọ sẹ́wọ̀n kí ni titi wa ń bẹ̀ bí Muyideen bá lọ sẹ́wọ̀n kí ni titi wa ń bẹ̀. Ah. ẹ má wọ emotional just just just be free. ẹ free. àpótí nǹkan tí mo ń sọ because the word to be meek tó lò yẹn ó dà pé bóyá pé ní sọ pé kò kí ni kò mọ mí ni ẹ yes i will say kò mọ mí ni ẹ pé àwọn tó fẹ́ sọ ni pé ẹ wọ́n parọ́ mọ́ òun they will have used that word but if if we if we are we are virtual about pé the word mimic the meaning of the word mimic ah ẹ̀ẹ́d mú ìdí ìṣájà <coughs> má o o ti sọ oyin kan tó yìí máa sọ pọ̀ yes because àwọn èèyàn gan fẹ́ ṣe ṣù àwọn èèyàn dẹ̀ fẹ́ gbé wọn ló fẹ́ kàn gbọ́ ẹ bọ̀ tèmi ni pé anything tó bá fẹ́ sọ tó bá ti ní fat lé lórí. àbúrò mo fọlọ́run bẹ́ẹ̀ má sọ o because adájọ́ ò fẹ́ bá ẹ mọ̀ bóyá. Eh, olówó lọ́wọ́ àbò olówó lọ́wọ́ o torí ọ̀ràn dídá is not meant for you are rich or you are poor o yes bó dílé ẹjọ́ lè ní tádájọ́ bá máa dá ẹ lẹ́bi á dá ẹ lẹ́bi o bó bá jẹ́ ṣe ààrẹ ni wọ́n á dá ẹ wọ́n á dá ẹ o yes bóyá wọ́n á gbé e lọ sí bóyá bíi mental home tí wọ́n á sọ pé ah the guy is not sound is not upright wọ́n lè máa wígùn. but tó rí pé ìwọ fúnra ẹ ló ń sọ̀rọ̀ tó dẹ̀ rí pé fáàtì wà ń lẹ̀ I won't lie to you ìwọ o máa produce gbogbo àwọn nǹkan tó ń sọ yìí ni o I'm telling you wà á produce yìí ni o. ẹ kó pé yẹn orí WhatsApp number ní kẹ́ ẹ fi pè sí ẹ pè sí WhatsApp ẹ má pè direct number à ní gbọ́ voice yín. when you look at it when, when you look at it very well we wọ́n lọ́wọ́ to interview you, right? Hmm. máa yẹn gan dàbí ẹni pé máa yẹn gan fúnra ẹ̀ gan náà ah, bí ìgbà tó jẹ́ pé is about eh, five fifty more than nǹkan tá à ń sọ they didn't say they send money to any account wọ́n sọ pé even though they so call five million sef eh, wọ́n sọ pé wọ́n send díẹ̀ it's all on promise one million tí bàbá kọ́ lọ lóòtú náà ń sọ náà kò sọ pé èpè eh, wọ́n send díẹ̀ but the word mimic yẹn ni bàbá ọkọlọ́run ló tún gáàdì tó against pé oníwọ̀n mi kì í e ẹ̀ máa yìí pẹ̀lú ohun tí òun gbọ́ ẹ̀ bókè òun àgbè pé wọ́n mi e e mi kì í pé ta ló ń parọ́ bó ṣe táìtì ṣù ẹ̀ńjọ́ ẹ̀ nìyẹn bókè wọ́n mi mi kì í àbí bókè ẹ̀yin agbófinró tẹ bá mọ̀ pé ẹ fẹ́ ṣe findings very well o nọ́mbà yìí. ẹ dúró ẹyin ẹ dúró ẹ má a ní ẹ gbé sórí whatsapp yẹn orí whatsapp ẹ ní à nílé gbọyìn bíbá ok ẹ má sọ̀rọ̀ ní tábà pé bẹ́ẹ̀ yóò pọ̀ tí iṣu wa. pé pé pé olómi mi kẹ ó kẹyìn ọlọ́pàá fún fún nọ́mbà tó fi pè ní nọ́mbà yìí ó dẹ̀ send account number dáàmì sẹ́bà ti gẹ̀ẹ́tì ẹni a máa mọ̀ bóyá tòótọ́ wọ́n mi bí kí ẹni ìgbà tó máa fi dé ọ̀dọ̀ human rights ń sìn ó ti jẹ́wọ́ báyìí yes. Abi, because trend tó ń bá lọ is mimic kánípò yìí ń bá trend yẹn lọ àbá máa ìsọ̀rọ̀ mimic bọ́ọ̀sì náà tún ti change voice. o ti sọ fún wa ṣe pé ẹ eh, bọ́rọ̀ yẹn ṣe jẹ́ lélẹ̀ wọ́n sọ̀rọ̀ sí ẹ lẹ́nu ẹ wọ́n béèrè pé kí ló ń fẹ́ ẹ ọ̀rọ̀ yẹn let it be between two of us gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ṣò ní ṣé wọ́n gan ṣe recording mo ti bìlí pé àṣà àtijọ́ tó ti bẹ̀rẹ̀ tó ti bẹ̀rẹ̀ kéèsì ẹ̀ yìí àwọn tó tútọ̀ ẹ ó yẹ kó máa sọ fún ẹ pé jẹ́ kí fóònù ẹ náà máa wà ní recording irú gbogbo nǹkan tán ni pé who said hello I to the beginning the preface of your conversation yẹn ó yẹ ká mọ̀ tó jẹ́ pé bóyá àárín lẹ ti bẹ̀rẹ̀ bọ́ tí ò bá sì yẹn ń bẹ̀ báyìí sìn a ní nǹkan tó wà ń ládájọ́ máa dájọ́ lé lórí adájọ́ nǹkan tó wà ńlẹ̀ nǹkan tó wà ńlẹ̀ òun ni bóyá èèyàn kan wíìdì kò fẹ́ fún wàrà ó fẹ́ ba wàrà jẹ́ kò kan anybody wíìdì fún ẹ mọ̀ pé nǹkan tó ń bá lọ yìí o òun lè gbé ẹ̀yìn ń gbà ojú ń gbà àyà ń gbà àwọn kan dẹ̀ wà ń support ní background tó ń tì ọmọ máa dúró lọ́mọ owó ẹ̀yẹn bọ́ tiwa ni pé it is better you who say you are Tinubu ẹ advice yẹ tó bá ti mọ̀ irú Àgbàlá Gabriel tó lóun bá jà báyìí àgbọràn lẹ́nu máa yẹn o máa ṣe àdákẹ́ o àwọn judge eh, eh, eh, lọ́ọ̀yà Àgbàlá Gabriel àwọn náà ń dájọ́ o lọ́ọ̀yà Muyideen àwọn yẹn náà wà online o somebody was saying ṣé Àgbàlá Gabriel ò lè sọ fún àwọn people yẹn pé kan stop ni ah, ṣé Àgbàlá Gabriel ló ní péjì wọn ni àwọn ará bíbú kọ́ péjì wọn látìgbà tí iṣu ti bẹ̀rẹ̀ ẹlòmíì gan ṣe iṣu yẹn gan lọ nígbà tó ti rí ẹ̀jẹ̀ tó rí pé. nọ́mbà tí máa kọ́ ni mo pín nìyẹn nọ́mbà tẹ́ máa kọ́ sí ni mo pín nìyẹn the pin number is there. ẹ má sọ̀rọ̀ lọ àwọn kan pè wọlé ń kọ̀ tì yín. irú àwọn tíìmù eh, ah, wọ́n ní pé kí pé wọ́n sọ fún àwọn team eh, gébú pé kọ́ stop kò sẹ́nibọ̀dì tó ní page anybody o. láìpẹ́ nọ́mbà yẹn ṣì pín in ṣèbí nọ́mbà tí mo tọ́ fi tó wà ló ṣì pín the best person you can advise now is those afas pé ẹ jọ ẹ mú mú stay offline ẹ bá wa assist hmm, ẹ bá ṣèpù láìrò so that a lè wúlò fúnra ẹ a dẹ̀ lè wúlò fún family ẹ da all this mr titi bọ̀ yẹn ń ṣe kiri òmìmí kan ní òmìmí kì í yí o. àwọn gan àwọn the so called bloggers ń sẹ́nà àwọn sọ̀rọ̀ ń pa mímí kì mọ́ sẹ́yìn nǹkan tó ń sọ ni pé wọ́n ti ọ̀rọ̀ sí lẹ́nu. ok wọ́n ti ọ̀rọ̀ sí lẹ́nu ńgbà tó sọ pé eh, pàgbàrà gabriel ń báyàwó oṣù wọ́n ti ọ̀rọ̀ sí lẹ́nu ńgbà ẹni náà ni. dàrẹ́tọ̀ tẹ́ni ẹ̀ ń kọ̀ yẹn mo máa kọ́ ti kọ́ wa mo máa kọ́ ti kọ́ yìí mo ń bọ̀ ń bọ̀. hello. Hello, ẹ káàsán. Ẹ ètò. Àwa ni. Ẹ So my own contribution lórí kínní ni pé eh, number one a lè sọ pé wọ́n ń kọ́ Muyideen a lè sọ pé àwọn èèyàn support àwọn afáàyè ń support títí sọpọ́tà. Then number two number two ni pé òun fúnra rẹ̀ ẹ̀ gẹ́tì bọ̀bọ̀ yìí ó ní long throat long throat ló ń pa bọ́ọ̀ yìí. ẹ jẹ́ ká má ẹ jẹ́ ká má bù ká kọ̀ wà láàrin méjì ká má bù ṣó ti yẹ iṣẹ́ mi kọ́ wọn kí ni yẹn ti. àbù àkàn sọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni mi pé ó ní long ni pé ó ní báwọn ọ̀nà sọ ó rí bọ́ ṣe ń da owó ó rí pé owó yẹn easy. ẹ rí nọ́mbà ẹ má bínú ẹ bá mi táìpù nọ́mbà sí abẹ́ ẹ kínní yẹn ọmọ pin síbẹ̀ ẹ má bínú ẹ jẹ́ kí n plus plus three three seven four four one two three five three zero ó mú pin ẹni tó ń pè ní direct call yẹn ó ń kọ́ ti kọ́ ọ bẹ́ẹ̀ ṣe ń pè yẹn ó ń kọ́ ti kọ́ lọ́wọ́ èèyàn o oh. bẹ́ẹ̀ ṣe ń pè ní direct number yẹn ó ń kọ́ ti kọ́ lọ́wọ́ èèyàn ó ń kọ́ ti kọ́ ọ bẹ́ẹ̀ ṣe ń pè ní direct number yẹn ó ń kọ́ ti kọ́ ọ ẹ má bínú ẹni yẹn bó ṣe ń kọ́ tìyẹn ń kọ́ ti kọ́ ọ ń pè direct number ń kọ́ ti kọ́ ṣé kí n. àwọn àwọn yẹn kọ́ máa kọ́ máa disturb conversation wa ni. ẹ ṣé kí n sáré gbé wọn tán ká àwa bẹ̀rẹ̀ àwa làwa níbí ọ̀ ní jẹ́ kí gọ́ọ̀mà yín gbádùn. Hello ọ̀rẹ́ mi. pápápá ni gbogbo àṣekọ́ yẹn ti pọ̀ jù ó ti ń jàmù mọ́ra wọn báyìí. kí n kọ́kọ́ uh, uh, ni bí ọ̀rọ̀ yìí ṣe kúrú. lórí ibi tá ṣe rí uh, conversation tí wọ́n ní pẹ̀lú Mr. Kẹ́hìndé ìgbà tán béèrè pé kí ló fẹ́ ó sọ àwọn tó fẹ́ gbogbo àwa tá a fẹ́ dá sọ̀rọ̀ kí lórí ẹni tó bá mọ̀ pé òun fẹ́ support Muyideen kí lórí tá a fòkọ́sì lórí ọjà tó lóun fẹ́ tà tá a forget about the past for God's sake ẹ jẹ́ sọ nǹkan kan ó dàbí ó ti ń gé ẹ̀jẹ̀ ẹ̀sìn àmọ́ let me tell you something bọ̀bọ̀ yẹn ó ń sọ nǹkan kan tá a fetí sí owó tẹ̀ ń sọ five million tẹ̀ ń sọ yìí nǹkan tó ń twist ń sìn ni wípé àkáǹtì ẹ̀gbọ́n òun tó ń filẹ̀ yẹn àkáǹtì yẹn ni bàbá Kọ́lá olóòtú rò pé wọ́n máa house owó yẹn sí pé wọ́n ti wíya house owó yẹn síbẹ̀ ṣé àgbẹ̀ bàbá Kọ́lá olóòtú sọ language kan wípé owó tó ń wò yìí ìwọ ló ní tó o bá ti mọtí tó o ṣe kínní ó ní òun bá rò ó ní bàbá olóòtú rò wípé wọ́n ti gba owó yẹn immediately owó tí wọ́n sọ nínú conversation yẹn nǹkan tó ń claim sí nìyẹn o wípé wọ́n rò wípé owó tí wọ́n sọnù conversation yẹn wọ́n ti wí house owó yẹn sọ́dọ̀ ẹ̀gbọ́n òun tóun àti release ẹ̀ fóun wọ́n fún promise pé tóun bá mọtí tóun owó ṣùgá owó yẹn máa jẹ́ tóun ibi tó ń gbé lọ nìyẹn ẹ dẹ̀ wo ṣẹ́ra àwọn méjèèjì technicalities náà fẹ́ ran àwọn ẹlẹ́wọ̀n mo fi ní kílódítà help wọn pé ká kó gbogbo kínní kúrò lẹ̀ bàbá Kọ́lá lóòtú tó ń béèrè àkáǹtì nọ́mbà tẹlifóònù nọ́mbà at account number láti trace ní technicality Muyideen tó jáde ó sì insist on Miliki o is technicality o because being we insist on the full recording of their conversation tó dẹ̀ máa indict àwọn kan technicality náà fẹ́ gbé wọlé kí ló dé tá a fẹ́ rán anybody lẹ́wọ̀n tá a tó a máa bá fẹ́ help àwọn méjèèjì tá a help wọn ká focus on helping them mo sọ pé táwọn bá délé ẹjọ́ òfin ó díjú o anywhere ló lè fọ́ọ̀sì ọkọ̀ àmọ́ àwọn àpàdé pé adájọ́ ṣe ṣe báyìí ó ṣe ṣe báyìí o ẹ̀dẹ̀ nínú ìdí òrìkọ́ọ̀dù linkedin àáfàá kan tó gbé wá ó jábọ́ wọ́n ti lọ rìkọ́ọ̀dù ìyàwó mi ìdí ìpamọ́ wọ́n ti ní àwọn evidence lọ́wọ́ ṣe rí àwọn tẹ́yìn rògbò bóyá kínní wọ́n láìkí wà alábàjẹ́ àwọn àáfàá yìí tó bá ti dọ̀rọ̀ òfin wọ́n fẹ́ kí n gbọ́ kínní wọ́n ti kó àwọn kankan pamọ́ tẹ́ẹ̀ ní lọ́wọ́ tí ò ní jáde ń sìn àfìgbà tí wà lábàdé ẹ jọ̀ọ́ ẹni tó bá mà bó ń jẹ́ ti mú ìdí ẹ lọ ẹ̀pù ẹ̀ ó ti lọ́jà ní fẹ́ máa tà ẹ jẹ́ à forget about all this problem. tá a bá ti pè wọlé ẹ máa jẹ́ ká máa ṣe kó máa ṣe kọ́mọ́kọ́mọ́kọ́mọ́kọ́mọ́ wọ́n ti fẹ́ pa fóònù mi pa báyìí. hello hello ẹ káàárọ̀ o ẹ ti wà lórí ètò. ẹ káàárọ̀ ẹ ẹ kú ètò ẹ̀dẹ̀ ẹ kú déédéé ẹ kú fọmọ nìyẹn ṣe ṣe rí ṣe rí géèmù tí wọ́n ń play ó ti yẹ yín bàbá ṣáìdì Muyideen ó ń play géèmù ṣáìdì àwọn Àgbàlá Gabriel ó ń play géèmù bọ ọ̀rọ̀ mimic ọ̀rọ̀ five million ó ti yẹ yín tá a bá fẹ́ jókòó ọ̀rọ̀ wọn kí ni ọ̀rọ̀ yẹn ní í ṣe pẹ̀lú current bí wọ́n mimic òun Muyideen nìkan ló ní ráìtì lórí ọ̀rọ̀ mi níkì yẹn pé èèyàn impersonate voice òun òun fẹ́ ṣèwádìí ẹ̀ agbára Muyideen nìkan ló ka yẹn agbára ẹnìkan kan ò ká lórí ilé ayé yìí pé wọ́n mi make voice Muyideen àwọn wá fẹ́ ṣèwádìí ẹ̀ títorí kíni ó ti yẹ àmọ́rúfà ó ní ẹlẹ́fẹ́ fún lówó ẹ̀ fún lówó yẹn kì í ṣe pé kì í ṣe pé ẹ ti send owó yẹn sákàǹtì yẹn ẹ̀yin tẹ́ ẹ lọ gba fẹ́ẹ̀sì ẹ̀ tẹ́lẹ̀ náà ìfẹ́ sí láburú tẹ́lẹ̀ náà ni ó ní confidentiality ló wà láàrin wọn àti Mr. Kẹ́hìndé Mr. Kẹ́hìndé ló kó má di pé ẹnìkan kan mọ̀ nípa ọ̀rọ̀ yẹn o èyí gba fọ́ìsì ẹ̀ ó níbi tí fọ́ìsì yẹn ti bẹ̀rẹ̀ ẹ̀yin ò dé fọ́ìsì yẹn ó bẹ̀rẹ̀ níbi tó ti fẹ́ bẹ̀rẹ̀ èyí kàn fẹ́ fi mú ìdí ìsìn yẹ̀yẹ́ kẹ́ ẹ lè rí kí wọ́n lè rí ọ̀nà lọ pé àṣẹ ti gbówó ló ní ìdì ṣe ti gbówó ló ní ìdì ìdí afẹ́ fífọ́ ìsìnyẹn sì nìyẹn o nígbà tí wọ́n á rí i pé òkè owó ló ní ìdì. ẹ má sọ ọlá ń gbọ́ tó nígbà tí wọ́n ti á di pé àṣẹ ti gbówó ló ní ìdì ẹ̀ pé nǹkan tí wọ́n á fi fọ́ ìsìnyẹn sí náà nìyẹn ntí alájẹ wá fi fọ́ ìsìnyẹn sí nìyẹn pé ah ìyálájẹ wà níbi tí wọ́n ti rìkọ́ọ̀dù ọ̀rọ̀ yẹn ìyálájẹ àti kẹ́hìndé ni pọ̀ mẹ́tí fi ń rìkọ́ọ̀dù so kí ni wọ́n ń tà láti sọ kí ni wọ́n fẹ́ fi pé Muyideen béèrè owó Muyideen ò dẹ̀ béèrè owó ní Kẹ́hìndé ló pe òun Kẹ́hìndé ló ti ọ̀rọ̀ sí lẹ́nu pé bò wá ní sìn láti lọ lu nǹkan tán bá fẹ́ lù pé wọ́n ní ọmọ rí sìtẹ́ fi lọ ṣerú nǹkan yẹn so wá ní di five million ìyẹn ni yóò tó five million tó fi máa bẹ̀rẹ̀ iṣẹ́ òun o ok àkáǹtì wa lòun máa san sí wọn ò lákáǹtì wọn ò sẹ́ndì àkáǹtì sí yẹn ó wá sẹ́ndì àkáǹtì kakó sẹ́ndì àkáǹtì lóòótọ́ àkáǹtì èkè wá sí pé ẹ sanwó síbẹ̀ so ẹkún wo ni wọ́n wá ń sun lórí pé ó fẹ́ owó ẹ fẹ́ fi ṣe yẹ̀yẹ́ ti fi ṣe yẹ̀yẹ́ òkè kí wá lẹ̀ ń sunkún lé lórí wípé ó fẹ́ gbowó fẹ́ tí ẹ ti sanwó sàkáǹtì yẹn ni ẹ rí i pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ò ní mí nì ni ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò ọ̀rọ̀ tí ò ní mí nì mo bọ inú mi ò bá dùn kó jẹ́ kí mi wà ní irú pòṣíṣàn mú ìdí yẹn ẹ fún mi lówó ṣé ẹ ti fún mi lówó ni ṣé mo ti fúrọ́ọ̀dù yẹn ọ̀rẹ́dì ni ìwọ ló dé ló máa fún mi lówó ibo ni conversation yẹn ti ń bọ̀ tó fi jẹ́ pé bí ọ̀rọ̀ owó nìkan la bẹ̀rẹ̀ sí gbọ́ ẹ ti yọ yẹn kúrò ńbẹ̀ so kò dẹ̀ sí ìwọ̀n bá kìí pé ẹsẹ̀ ló ṣàkáǹtì yẹn kìí pé mo ìdí ìtì rówó so what's the problem kí ni problem kí lẹ fẹ́ fi yẹn ṣe ó parọ́ ni ó parọ́ ni ókè káàgbé pé mo ìdí ń ni tí mo ìdí bá parọ́ sẹ́yìn ò parọ́ ìwọ tó lọ pé tó ló tó ló fẹ́ fún five million ṣé wọ́n fún five million yẹ kọ́lá olóòtú ẹ̀gbọ́n kọ́lá olóòtú tọ́lẹ́gbọ̀n ni wọ́n kò sí bàbá kò sí bàbá fún ruwa yìí ẹ̀gbọ́n kọ́lá olóòtú tí ó sọ wípé ìyá olówó kan ló gbé five million lẹ̀ fún wọn wá kó báàgì aṣọ méjì wọn làwọn ò kọ́lé fún ẹ̀gbọ́n kọ́lá olóòtú náà ó náà parọ́ ẹtí nǹkan tí mò ń sọ ṣáìdì àbálá Gabriel wọn parọ́ ìyálàjẹ ó parọ́ kẹ́hìndé ó parọ́ bọ̀dákọ́lá olóòtú ó parọ́ Muyideen parọ́ kí ló dé tó wá jẹ́ pé irú ọtí Muyideen nìkan ẹlẹ́fẹ́ jókòó lé lórí tá a ní gbogbo tí wọ́n kà sílẹ̀ yẹn so n tó tọ́ sí ẹ n ló tọ́ sí bí kẹ́hìndé parọ́ ó tìkì Muyideen Muyideen parọ́ Muyideen náà tìkì wọn bọ̀dà kọ́lá wọ́n parọ́ so rubbish ni gbogbo ẹ̀ is rubbish géèmù tí a ń pè lọ ni wọ́n jọ mọ́ pè géèmù wọn lọ ọ̀rọ̀ mi míìkì yẹ kí ni a fẹ́ tó máa tó bá mi míìkì kọ́ òkè wọ́n mi míìkì ẹ̀ mi míìkì kí ni a fẹ́ sílé lórí so mú ìdí ìfẹ́ parọ́ tí a fẹ́ bú lórí sí ni pé ẹ̀ mú ìdí ìfẹ́ parọ́ sẹ́tìrì kó kùrọ́ ni ẹ̀ òkùrọ́ nìyẹn ni a fẹ́ máa tá gbòòrò sí pé sẹ́tìrì kó ti parọ́ kan so téèyàn bá parọ́ kan nínú rọ́bì mẹ́wàá ẹyọ kan wàá dùn tó nù kan tó sọ ẹyọ kan yẹn lẹ́sìn kan má bìlí ìbò sábàlá Gabriel ló parọ́ ẹ máa bẹ́tò yín lọ sísá. ok ṣé gan ẹ ti wà lórí ètò ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ sà. orúkọ tèmi ni wọ́n ń pè ní ìgbóni ìgbónigbẹ́wà ah. ẹ jọ̀ọ́ onímọ̀dókòmọ̀pẹ̀ wọlé ṣe rí lórí prógámù yìí tí wọ́n bá ní lórí tó ṣẹlẹ̀ ní ẹ̀yìn tó máa ní ká sọ tòótọ́ àti tọ́lọ́run ṣe rí Kẹ́hìndé kò sọ wípé kò blame Muyideen gbogbo voice note wọn yẹn from A to Z wọ́n release ẹ̀ o yàrá yìí release ẹ̀ o Muyideen ohun tó cause ọ̀rọ̀ pé bóyá ti Kọ́lá Olóòtú sọ̀rọ̀ ẹ bá lọ wo àkọlé Kọ́lá Olóòtú ta ló ń parọ́ ó ní wọ́n ní pé òun ń parọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lòun wọ́n ti yẹ tóun ti ń sọ̀rọ̀ lélẹ̀ egbò kí o tó máa ń parọ́ ẹ evidence kó ń parọ́ wá tẹ́ bá mú evidence yẹn jáde pé irọ́ lòun pa àwọn akọrin ní one million naira. ok now ẹ̀yin àwọn èèyàn ń sọ̀rọ̀ ń sìn pé oníkọ́lá ló fi ń parọ́ ọlọ́run oníkọ́lá ló fi ń parọ́ ok now ń sìn mú ìdílé padà jẹ́wọ́ ń sìn ó jẹ́wọ́ wípé ok nǹkan yìí o lóòótọ́ lòun sọ kí ni mú ìdí ń parọ́ fún wa tẹ́lẹ̀ gbọ́ lọ mímí kì òun rẹ̀ so àwọn kan wà níbì kan tí wọ́n ń kọ̀rọ̀ sí mú ìdí ìlẹ́nu ẹ̀dá ẹ̀dá àgbàlá gébẹ̀ tí ó sọ̀rọ̀ èmi ò sẹ́rí mi mẹ́ta lọ́kàn lèmi ń ṣe o inú ọkọ rẹ̀ lèmi ń dá àmọ́ sẹ́rí gbogbo nǹkan bá kọ́ ń bá àrùn kọjá láyé ẹ̀dí ká máa jìnnà sí táwọn afẹ́rí gbẹ̀mí ọlọ́run mú ìdí mo bí wọn ti ní mú ìdí náà dẹ́dẹ́ àti ẹ̀ àgbàlá gébẹ̀ ní òǹkálukú ní bọ́ sẹ́rí ohun tí ò bá dá Yorùbá á ti máa ń wà nídìí ìbàjẹ́ jù ẹ jẹ́ ká sọ pé kinní yìí ò dáa nǹkan tí mú ìdí ń ṣe yìí ẹ níwájú ọba tó dá tó dá ọ̀run ẹ jẹ́ àfọ̀mọ́ kò dáa ó máa ń jìnnà olóore sí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọ̀tá àwọn èèyàn àwa yorùbá a ò dá ìwà ọ̀tẹ̀ kúnnú wa kó tó dẹ̀ ń fa ìfàsẹ́yìn kún wa lórílẹ̀ yorùbá nìyẹn nígbà tí yẹn pè ẹ́ tó mú ẹ wá tó rí ẹ tó sọ dé táwọn yẹn mú ẹ tán àwọn àfààyàn ọmọ ọkọ yálé ibi tí mò ń dí wọn àdúrà ẹ tí wọn ò rí tí wọn ò mú tẹnudọ rí tẹnudọ ṣe láàánú ọlọ́run á lóyìn kótó tó tún wọn ilé sọ ẹlẹ́dàá àgbà gbé bẹ́ẹ̀ ń bàjá náà agbẹ̀dẹ̀ àgbàdo agẹ́rẹ̀ ló ń bàjá ọ̀nẹ́gbẹ́mì mi kí ọ̀dẹ̀ fẹ́ ló sọ́nù wájú àfa àfa ìdẹ̀ lọ pé gbogbo ohun tó bá fẹ́ sọ láyé kan bẹ̀rù ọlọ́run o mọ́ parọ́ bẹ́ẹ̀ nìyí o àwọn oníwò parọ́ ọ̀dẹ̀ tó ń búra ọ̀wáyáǹsì ọ̀wá jẹ́wọ́ òun ní ìkẹ́ kẹ́hìndé olóhùn kò lóhùn sẹ́ndì owó sí o kẹ́hìndé lọ pé òun sẹ́ndì owó sí ìwọ lọ sọ pé tí àgbàlagbé bá di forty five million naira gbogbo tó wà ní pé wàá padà bọ́ sórí eh, social media padà kó wà lọ pé orúkọ tó bàjẹ́ pàlọ́ tó sí padà tó sọ́nù fọ́ọ̀yọ́ tá a lè gbọ́ ṣé o kọ́ ọlọ́nkọ́ ẹni gbọ́ ń pariwo lọ sí ọlọ́run náà sì pé ọ̀dọ̀ woman right pé ó fẹ́ ṣe kó kàn máa kọ́ mọ́ ìrànmọ́ yìí lẹ́wọ̀n kó mọ́ ìràn lẹ́wọ̀n káwọn àáfàá yẹn tó wọ́n fẹ́ ṣe dájú tọ́ lọ́run kó wọ́n dájú tọ́ lọ́run kó wọ́n ṣe tọ́ lọ́run lára rẹ̀ kó mọ́ fi tí wọ́n ba tẹnìkan jẹ́ tí wọ́n ti fẹ́ kọ́ lọ́run ò ba tí wọ́n jẹ́ èmi tí mo ń sọ̀rọ̀ yẹ́kẹ́yẹ́kẹ́ mo bá ní sympathy pẹ̀lú ẹnìkan pé àwọn jẹ̀nẹ̀ tí ọlọ́run lè mọ̀ kó fi ọwọ́ ẹ̀ jẹ mí ní o gbèsè ẹnìkan kan o àmọ́ ohun tí ò bá da madam ẹja sọ pé kò dáa kò dáa ni kò dáa ń jẹ́ kí Yorùbá lè gun òkè àgbà Olúwa wà pẹ̀lú yín máa o. ǹkẹ́ ẹ ṣe gan kọ́là àṣegàn sọ fún pé lórí ètò ìbàjẹ́ ń pe ẹnìkan padà tí kọ́ wọn já kọ́ wọn ènìyàn já lẹ́ẹ̀kan ẹ̀ so máa pè wọ́n padà ah, àwọn dà ok kọ́ wọn já so máa láti pè wọ́n padà èèyàn kan já kọ́ wọn. èèyàn kan já kọ́ wọn so mo ti fẹ́ pè wọ́n padà àbí wọ́n ti pa kíni wọn èèyàn kan já kọ wọn. èèyàn kan já kọ wọn lẹ́ẹ̀kan yẹn ni mo ṣe pé wọn padà tó bá ti rí miss call wa wá pè wá padà ẹ kọjá kan. hello ẹ ti wà lórí ètò. mo ti fà ṣe rí ìdíje mi fẹ́ lọ́nbẹ̀ ni pé nígbà tí màmá ẹ̀ sọ̀rọ̀ ṣe ń gbọ́ mi ó ní ó ti ó ti sí ìwọ̀n ẹ̀bọnú sí ìwọ̀n ẹ̀gún ẹ̀ so ó wá ti sí ìwọ̀nú sí ìwọ̀n ẹ̀gún ẹ̀ yẹn ṣe pé tí wàá pé irọ́ ti wà ní àárín yẹn tí a bá lọ tún gbọ́ kí yẹn dáadáa ó wá ó ti sí ìwọ̀n ẹ̀bọnú sí ìwọ̀n ẹ̀gún ẹ̀ ó ṣe wá jẹ́ pé orí síìmù ẹ̀gbọ́n ẹ̀ ló wá pè sórí ẹ̀ síìmù ẹ̀gbẹ́ nọ́mbà ẹ̀gbọ́n ló wá gbé jáde tó bá fẹ́ wò kọ́ tún wo àrò tó tún sọ láàrin yẹn irọ́ tuntun wà ń bẹ̀ because orí fóònù Muyideen ló yẹ kán pèsè màmí wa ní síìmù ti sọnù kọ́lọ̀ ń jẹ́ káwọn rí síìmù yẹn àá ọmọ Yorùbá jọ ní gbogbo wa tọ́lá tó pè tó ń sìn ọ̀rọ̀ làákàyè náà sọ wọn ò fi síbi kankan ṣe ń gẹ́wà ọmọ Yorùbá tá a bá dúró síbi kan báyìí tá a bá rò tọ́ ọ̀lọ́ lẹ̀ àní lọ síbi tí ò tọ̀rọ̀ lọ a máa máa wò pé òkè ẹni yìí ó wà lórí ráìtì ẹ̀ ẹni yìí ó ṣe gbá ó ṣàwò káwọn èèyàn kálukú ń sọ òpínà ìtìtì ẹ̀ ní kẹ́nìkan má máa takọ ẹnìkan lórí péjì ọ̀pọ̀lọpọ̀ comment lórí pẹ́sọ́ pé comment section wọ́n ń jà lábẹ́ comment section. mi èmi blank ẹ tí bá blank comment bẹ́ẹ̀ yẹn mo máa bẹ̀rẹ̀ sí ń kà mo bí ṣe máa ń ṣe mo wọ́ comment kó wájú mi ni. okay mo wọ́ comment kó wájú mi ni mo wọ́ comment kó wájú mi. mo wọ́ comment tí màá wọ́ comment ẹ̀ mo kí n máa ma kà mo wọ́ comment ni. so mo wọ kọ́mẹ́ǹtì section kó lójú mi mi mi mo mọ̀ wọ́ kó tí bá wọ́ kó bẹ́ẹ̀ màmá rí nǹkan kan èyí tí bá ti padà wọ ni máa ń delete. because irọ́ ti ń pọ̀ jù ní gbogbo program yìí mm-hmm. lórí ọ̀dọ̀ ọ̀rọ̀ mú èdè tó ń sọ tó ń sọ yìí irọ́ tí ó ti ń pọ̀ jù àti màmí ẹ̀ náà tó tún sọ ọ́ pèsè orí nọ́mbà. ṣe jàre <laughs> mi ò block anybody o anybody mi ò block mo wipe up ìwé ẹ eh, mẹkìnì yẹn ni mi wipe e kó lójú mi so that mi lè máa rí anybody mo wipe kó n bẹ ni. èlò ẹ ti wà lórí ètò padà ẹ má bínú ẹ̀kọ́ kó já lọ. so nǹkan tí mò ń sọ lọ ni pé bọ̀bọ̀ eh, tí gbogbo wa everybody kan sọ̀rọ̀ ẹ ká sọ̀rọ̀ sí tọ́ wa bọ̀bọ̀ ó fẹ́ lé eku méjì ó fẹ́ lé eku méjì oh you can't you can have your i mean eat your cake and have it back ó ti ó ti ó ti ó ti ó bú lọ́wọ́ nísìnyí ó ti tí eh, Kọ́lá Olótù bá sọ pé òun máa òun máa fún ẹnìbọdì one million gbogbo kìíní tà sọ kò tí ì ní jáde tẹ bá lọ wò gbogbo nǹkan tà sọ bí Kọ́lá Olótù bá sọ pé òun fẹ́ fún yẹn ní one million tó bá bá wọn ṣe kíní kan kíní kan yẹn ẹ ní gẹ̀ẹ́tò tọ́ yẹn ẹ̀yìn máa ma sọ pé bóyá bóyá bóyá ni so bọ̀bọ̀ yìí end of the day I will tell you only long throat ó dẹ̀ máa lose ó máa lose bó ṣe ń ba lọ yìí àti owó tó dá fún o àti ilé tó kọ́ fún o àti gbogbo nǹkan tó ní ó máa lùsẹ because ni ó tí ó ti fi ó ti fojú wọn sí i pé bọ̀bọ́ yóò ṣe èèyàn tó dáhùn personally èèyàn burúkú ni ọkàn ti ara ara àgbàlagbé tó fi rí lé yẹn ọlọ́run kàn fún ní àgbàlagbé ọlọ́run fẹ́ wá tún ilé ayé ẹ̀ ṣe ni but òun fúnra rẹ̀ kò tún ilé ayé rẹ̀ ṣe òun ló ṣe fẹ́ ní ìṣòro tó fẹ́ níyì i will tell you the, the truth bọ̀bọ̀ yóò lè rí help am ó ti ó máa padà ẹ̀yin máa rí in next couple of months ẹ̀ ẹ̀ máa rí lábẹ́ bíríkì yẹn padà because muslim gan ó máa yọwọ́ lọ́rọ̀ muslim tó tó tó ń sáde yẹn nísìnyí ojú ọ̀rọ̀ tó ń tu ojú ọ̀rọ̀ ó ti ń tu síta ń sìn kò sẹ́ni tó máa fẹ́ help bọ̀bọ̀ ẹ̀ mọ́ and moreover kí ló kí ló fẹ́ help ẹ̀ fún gan ọtí ọtí dálókò wọn ti ṣílé fún wọn ti ṣe gbogbo nǹkan fún kí iná fẹ́ help ẹ̀ fún ó lè lọ ṣiṣẹ́ but gbogbo nǹkan tó wà lára ẹ̀ ni pé easy money òun ló fi lọ fọ́ọ̀fù sí trap five million easy money ló ń wá five million yẹn ṣe àwa àtàwà lóyìnbó àṣìṣe ká tó rí ni ṣé five naira ni àwọn tó wà lẹ́kọ̀ọ́ gan tó tó ń donate àwọn tó wà tó ń donate anywhere tó wà tó ń donate ṣé wọn ò ṣiṣẹ́ kó owó yẹn ni but ọlá àgbàlagé bread ní wọ́n fi donate owó fún kì í ṣe ọlá àti tiẹ̀ ta ló mọ̀ ń rí kọ́ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ta ló mọ Muyideen rí tí wọ́n fẹ́ wá sẹ́pẹ̀ òun fẹ́ máa lalẹ̀ fún Àgbàlá Gabriel àbí anybody tó sanwó fún ọ fún ẹ lówó Àgbàlá Gabriel gangan ló nowó tabaríka sọ dáadáa tágbàlá Gabriel ti ṣe òun ló jẹ́ kágbàlá Gabriel máa pè síta táwọn èèyàn máa tètè dáadáa tí Àgbàlá Gabriel ṣe òun ló ń jẹ́ káwọn èèyàn dìde sí ìrànlọ́wọ́ fún Àgbàlá Àgbàlá Gabriel gangan náà náwó fún kí ṣe òun ta ló ń bọ mú ìdí nìyí ọtí ọtí ara ara ara ara ara Àgbàlá eh, Gabriel náà fi ṣòre fóun kí ló máa sọ pé ọ dáwó fóun fún òun ló ní Àgbàlá Gabriel tẹ́lẹ̀ ni tó bá rọrọ̀ kí ọ sọ̀rọ̀ sí tọrọ wà kí ló sọ̀rọ̀ síbi sọ̀rọ̀ ara ara àgbàlagbé bẹ́ẹ̀ náà fi ń sin ọlọ́run lára títí ẹ̀ mọ̀rúfà wọn ọ̀dẹ́sẹ́ pé kọ́kọ́ yẹn kọ́kọ́ fún lọ́wọ́ kó lọ lọ fi ta bàbá àjẹbù wọ́n fi ṣe nǹkan tó dáa fún ni ó kàn ní long throat ni ó dẹ̀ láti jẹ ìyá ìyá tọ́lọ́ ni ó máa jẹ yẹn ló ṣe máa jẹ dọ́gbọ́ ẹ̀ báyìí ilé yẹn gan kò ní rí gbà tó bá jẹ́ pé mi gangan ni kó lọ gbé lọ́ọ̀yà wá orúkọ àgbàlagbé rẹ̀ náà fi donate owó kọ́ lọ gbé ó lè ní bọ̀bọ̀ yìí i'm sorry ó ní long truth àwọn family ẹ̀ náà dẹ̀ dá tí man kọ́lá olóòtú bá sọ pé òun fẹ́ fẹ́ anybody one million a ní rójútu ọ̀rọ̀ yìí ìsinlọ́sẹ̀ mọ́ ẹ pé bọ̀bọ̀ yìí is the four is the real four one nine tó rí kó sọ ẹgbẹ́ lọ́ọ̀yà dìde sí bọ̀bọ̀ yìí ti lose pátápátá ilé yẹn kó ti lose ẹ̀ ìyàwó ẹ̀ ló máa ní end of the day because only long truth, only long truth. ó dẹ̀ láti penalize ẹ̀ fún nǹkan tó ń ṣe yìí nǹkan tó ń ṣe tó fi ń borúkọ àwọn èèyàn jẹ́ ó tó ti di dandan pé kán fún ní kán fún ní kán penalize ẹ̀ nǹkan tó ń ṣe yìí ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wa ó yẹ kí bọ̀bọ̀ ẹ̀ kó gba kí ló ti máa ń pè náà kó gba kọjú ìbọ̀bọ̀ rẹ̀ ọbẹ̀ proof kò smart kò smart rárá kò smart ó bìlí pé smart kò mọ̀ pé tọ́lọ́ máa ń ràn yàn lọ́wọ́ ọlọ́run ràn yàn lọ́wọ́ ọlọ́run ràn ìdá lọ́wọ́ náà ó ti ràn ẹ́ lọ́wọ́ débi kan then kick it off man kò bẹ̀rẹ̀ láìfẹ́ tún lè ilé ayé ẹ̀ ṣe wọ́n ti fún ẹ níyàwó wọ́n ti fún ẹ ní nǹkan tó máa ma ta wọ́n ti fún ẹ ní irinṣẹ́ wọ́n ti fún ẹ nílé tó ní sanwó láéláé kí ló tún fẹ́ wọ́n fẹ́ máa borúkọ olórúkọ jẹ́ bọ̀bọ́ ìkò ní rí nǹkan kan gbà tó gò bá ń jẹ tọ̀ lọ́hùn anybody dìde ẹ máa bẹ́tò lọ.